káàbọ̀ sórí ètò mú kí yín lọ́kùnrin lóbìnrin lónílé àti lálejò ẹ káàbọ̀ iṣẹ́ ni mò ń ṣe tí mo fẹ́ sọ ohun tó bá gbogbo wa ní nàìjíríà wí ni ó bá gbogbo ọmọ nàìjíríà wí pátápátá. ó ṣàkìlówó lọ́wọ́ iṣẹ́ níṣẹ́ ń jẹ́. He said, he said again. He said, he said again. Akoyo yo, he said, he said again. He said, he said He said, he said again. iṣẹ́ níṣẹ́ jẹ́. iṣẹ́ níṣẹ́ jẹ́ dókítà oníṣègùn òyìnbó. iṣẹ́ níṣẹ́ jẹ́. iṣẹ́ níṣẹ́ jẹ́. oníwèé ìròyìn. iṣẹ́ níṣẹ́ jẹ́. iṣẹ́ níṣẹ́ jẹ́. nǹkan tí nǹkan ti ṣẹlẹ̀ iṣẹ́ ni o. iṣẹ́ ni sẹ́yẹ. àwa náà tá à ń kọrin tàbí ń jẹun. àwa náà tá à ń sọ̀rọ̀. iṣẹ́ ni sẹ́yẹ. Mm. Mm, mm. màmá onídòdó tí. ń bẹ lẹ́kùnlé wa. iṣẹ́ ni sẹ́yẹ. ààyè onídòdó yẹn ti ń ta tísà. iṣẹ́ ni sẹ́yẹ. mọ̀mọ́ ẹlẹ́bà mọ̀mọ́ àlámàlà. iṣẹ́ ni sẹ́yẹ kọ́. Oore mi ṣègbò owó ní pa. Hmm, iṣẹ́ níṣẹ́ ń jẹ́. Bíngálì àwọn ló bọmọ jẹ́. Àwọn ló bọmọ jẹ́. Àwọn tó sọmọ lọ́mọdé wúrẹ́. Àwọn ló bọmọ jẹ́ ọmọ ọlọ́mọ ṣoògùn. àwọn ló bọ́mọ jẹ́. àwọn ló bọ́mọ jẹ́. ara mi. iṣẹ́ oríran mi ni mò ń ṣe. ẹni bá jalè ló bọ́mọ jẹ́. ẹsẹ̀ mi. Má yára máa gba bí iṣẹ́ mi lọ. Nítorí òwúrọ̀ nìrin. Ènìyàn bí ìyá òsíta ló jẹ́ fọ́mọ ọlọ́mọ lẹ́kọ̀ọ́. Kò sí o, kò sí o, kò sí o. Ẹni bá dá kẹta rẹ̀ á bá sleep. Ojú kòkòrò ò dáa. Owó lowó ń jẹ́. Hmm.

àlàyé gbé mi o. ó di ibi iṣẹ́ straight. àwọn tí kì í dé èdìyà ẹsẹ̀ àwọn tí kì í jọmọ jìyà ẹsẹ̀ ni onídàmbù hmm? àpápá ajé gúnlẹ̀. ó yá. àpápá ajé gúnlẹ̀ me no downfall. mẹ́jọ la máa wọṣẹ́ o mi ò lè ṣogun dúró ń tèmi. jáde tẹmọlẹ hmm? ó wọ kò ìwọ ó fẹ́ gbẹ̀gbẹ́ yọ yára máa tẹ̀lé. pẹ́ rà fún ọ o. Dáńkó pawó. Dáńkó pawó. bẹ́ẹ̀ ni o ẹ káàbọ̀ ẹ káàbọ̀ sórí ètò mo kí yín ti ti ìtẹ̀yẹsẹ̀ tọ́látọ́lá tó wo lẹ́wẹ̀ wo tó wo lẹ́lẹ̀ wo. kó wo lẹ́lẹ̀ o kó wo lẹ́lẹ̀ o. apá kó máa dúpẹ́ tó bá kán lẹ́sẹ̀ kó wẹ̀ ìwò. hallelujah. ẹrù ẹwọ ó wọ́ lórí amúkùn. òkèlè ń wo ẹ̀wòsàlẹ̀. with arẹwà arẹwà àwọn orin àtijọ́ ni they make you know they give you vibes and they make you think deeper. emergency contractor. wọ́n ò níye o emergency contractor àwọn ẹ̀ ló kù gbòòrò. wọ́pọ̀ wọ́pọ̀. Ayọ̀kùn kẹ̀kẹ́ mọ́. Ó di wọ́pọ̀ wọ́pọ̀. Ayọ̀kùn kẹ̀kẹ́ mọ́. Ó di wọ́pọ̀ wọ́pọ̀. Kí la ti fẹ́ ṣe sí Olówó ọ̀sán gangan, owó yàtọ̀ sówó. lọ́fíìsì wọn ò níbi iṣẹ́ bẹ́ẹ̀ bá rí wọn nínú mẹ́sídíìsì wọ́n ṣàtàrí pọnlọ sàn wọ́n lu jìbìtì lólówó ni o. Hmm. wọ́n sọ ilé ọlá dàwọ̀rọ̀. Hmm. ìwà ìbàjẹ́ tẹ̀ ń wù fílẹ̀ o àwòdìjẹ́ òun èpè sanra ilẹ̀ o. God bless you. It shall be well with you. Láṣẹ Èdùmàrè. O ní pawó gbóná, o ní pawó ìdààmú lórúkọ ti bàbá ti ọmọ àti ti ẹ̀mí mímọ́. Ajé a máa wọ ọgbà ẹ̀. O ní di apàtẹ mátà láṣẹ Èdùmàrè. olówó jìjì olówó ọ̀sán gangan owó yàtọ̀ sówó. managing director oníye. wọn ò níye o gbogbo wa là ń mọ́ léègì. àwọn ìyá alákàrà kọ̀ǹtráktọ̀. ìyá alákàrà kọ̀ǹtráktọ̀ yéè pa. Kiss, <laughs> kiss. Ah, àwọn yẹn pọ̀ bọ́ bá ba yín ṣe títì báyẹn máa máa já sínú kòtò já sínú gegele ni yẹ̀pẹ̀ lásán náà máa bù síbẹ̀. Hmm. emergency contractor. Ah, àwọn yẹn pọ̀ lọ́nà Àbújá emergency contractor. Mm. Mm. ẹ má jẹ abayé jẹ ibi tá a polú ní ìṣòro dé wọn lọ́fíìsì. Hmm, wọn níbi iṣẹ́ ẹ bá rí wọn. wọn ṣàtàrí kùlù bọ. jìbìtì yìí náà ni. wọ́n sọ ah, wọ́n sọ ní ọlá dahoro. àwọn olùjẹ́ òkè sanra. ìtọ́sọ́ di ṣúkọ́. Hmm. jíjẹ mímu yìí náà ni wàhálà pọ̀ tó báyìí fún. Hmm. Hmm. wọ́n ní kẹ́ má joyè àwòdìjẹ ohun ìpèsàn ọ̀ra ẹ̀ka alẹ́ ẹ̀kú déédéé wòyí mú kí wa lọ́kùnrin lóbìnrin lónílé àti lálejò ẹ déédéé wòyí ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi lọ́mọdé àti lágbàmù tó mú wà mú kí yín o mo kí yín lọ́mọdé mo kí yín lágbà lọ́kùnrin àti lóbìnrin lónílé àti lálejò ọ̀rọ̀ tí mo fẹ́ bá wa sọ ní àṣálẹ́ yìí mo gbé ọ̀rọ̀ yẹn mo gbé e sùn ní ìrọ̀lẹ́ yìí mo tún jí òun náà ló tún wà ní ọkàn mi mo ní tọ́ olúwa fẹ́ kí n sọ ní méjì mẹ́ta jáde ni ní kùtùkùtù òwúrọ̀ yìí mo ti kọ́kọ́ ṣe ìkan tí mi ò tí ì gbé jáde ohun ni tí mo máa ń fi àwọn fọ́tò sí si ìyẹn mo mọ̀ wípé ọ̀pọ̀ ènìyàn ló máa gbé ìtọ́parí hmm, ọ̀pọ̀ èèyàn ló máa gbé tọ́parí àwọn tó máa gbé atapárí wọ́n máa pọ̀ níbẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ fi ìyìn ògo fún olúwa ọlọ́run ọba elédùnmarè náà kábíyèsí rẹ bàbá mi àti ọlọ́run mi ọba tó pọ̀ ní ipá àti agbára ológo dídán jùlọ ẹlẹ́wà dídán jùlọ ọ̀gbàmùgbàmù ojú ọlọ́run ò ṣeé gbámú gbanigbani tí à ń sáyà gbanigbani tí à ń tààtọ̀ ògbéni níjà kẹrù obo níjà afúnni lómi má mu afúnni lóúnjẹ má jẹ afúnni láṣọ má wọ̀ afúnni láyé gbé tí a ò lè fún ní ilé ayé gbé kábíyèsí mojúbà yín o gbogbo ẹ̀yin àgbààgbà mẹ́rìnlélógún tẹ́ yí ìtẹ́ olúwa ká mojúbà ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ gbogbo ẹ̀yin kérúbù àti séráfù tẹ̀ ń kọ mímọ́ ní iwájú ìtẹ́ ẹ kú iṣẹ́ bàbá lọ́mọdé àti lágbà ẹ jẹ́ ká fìyìn fún olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró títí láéláé nítorí pé ó tún jẹ́ ká ríra wa ní àsìkò yìí à olúwa ṣeun àánú rẹ̀ dúró títí láéláé ó jẹ́ ká lanu wa ọ̀rọ̀ jáde ní ìṣẹ́jú yìí olúwa ṣeun àánú rẹ̀ dúró títí láéláé ọ̀pọ̀ lájọ sùn ní ìṣẹ́jú tí a wà yìí wọ́n kọlẹ̀ bò wọ́n lọ́wọ́lọ́wọ́ olúwa ṣeun àánú olúwa dúró títí láéláé ìyògo ọlá fún atóbi jùlọ o aláàbò ní góṣẹ́nì ọba tó pa wá mọ́ bí ẹyin ojú lábẹ́ bó ti wù kó le tó a sì ń rí ọwọ́ mú lọ sẹ́nu olúwa ọlọ́run ọba elédùnmarè ẹ ṣeun bó ṣe nira fáwọn kan ẹ jẹ́ nira kọjá ẹ̀ bẹ́ẹ̀ fún wa olúwa ọlọ́run ọbẹ ṣeun ọ̀pọ̀ ni kò tí ì jẹ nǹkan kan látìgbà tí ilẹ̀ ti mọ́ yìí ọ̀pọ̀ ló ti sọ ibi tí wọ́n ti sọ di àwẹ̀ àfi yọ̀ wọ́n àfi gborúkọ yín ga ni olúwa o ẹ ṣeun àánú yín dúró títí láéláé ẹ máa jọba lọ nínú ilé ayé wa méjì mẹ́ta tí mo fẹ́ sọ ní àṣálẹ́ yìí bàbá mi àti ọlọ́run mi àwọn tó létí gbọ́ ni mo fẹ́ lójú fọ́nrán mi o mi ò fẹ́ àwọn ẹlẹ́mìí àgàbàgebè àwọn èèyàn pàwò bíi ọtí alágolo àwọn tó létí ìgbọ́ àwọn onílàákàyè ni mo fẹ́ lójú fọ́nrán mi àwọn tí ọ̀rọ̀ mi tí ó máa so èso rere nínú ilé ayé wọn àwọn ni mo fẹ́ lójú fọ́nrán mi bàbá mi ò fẹ́ àwọn alágàbàgebè mi ò fẹ́ àwọn tó jẹ́ pé ilé ayé wọn ti dojúrú tó jẹ́ pé wọ́n ń wá ẹni tó máa da tiẹ̀ rú ni wọ́n wá kiri mi à ń fẹ́ àwọn tí ọpọlọ wọn tó ti yòrò olúwa o àwọn tí ó létí inú àwọn tí wọ́n ní ayọ̀ ọkàn tí wọ́n ní etí ìgbọ́ nítorí pé ẹ sọ pé ẹni tó fẹ́ ẹ̀kọ́ ẹni tó fẹ́ ìmọ̀ ó fẹ́ ẹ̀kọ́ ṣùgbọ́n ẹni tí ò fẹ́ ẹ̀kọ́ ọmọláǹgidi ni àwọn ènìyàn tó fẹ́ ìmọ̀ tó fẹ́ ẹ̀kọ́ tí méjì mẹ́ta tí a jọ máa bára wa sọ ní àṣálẹ́ yìí tó máa sèso rere nínú ilé ayé wọn àwọn ni mo fẹ́ lójú fọ́nrán mi o ẹ̀ṣẹ̀ tèmi kó má ṣe dínà ẹ̀ṣẹ̀ tiwọn ẹ wá parapọ̀ ẹ pawápọ̀ bàbá mi àtọlọ́run mi kẹ́ dárí ẹ̀ṣẹ̀ jì wá lẹ́yìn ìdáríjì ẹ yà wá sí mímọ́ lẹ́yìn ìyà sí mímọ́ ẹ máa jọba lọ nínú ilé ayé wa kí ohun tí a fẹ́ sọ ní àṣálẹ́ yìí kó lè so èso rere bó ti wù kó kan tó bó ti wù kó fẹ́ gbọgbẹ́ lọ́kàn wa tó ẹ sọ di ohun ohun àròtúnrò ẹ sọ ohun tí ó fẹ́ jáde lẹ́nu mi ẹ sọ di ohun àríkọ́ṣe ẹ̀rọ ahọ́n mi lágbára gbogbo ohun tó lù mọ́ ara bàbá ẹ bá mi fi bú ẹ máa jọba lọ nínú ilé ayé mi kémi kó máa kéré sí i nínú ti ara ṣùgbọ́n kí n máa dàgbà nínú ti ẹ̀mí kíyìn ògo àti ọlá kó lè jẹ́ tiyín nìkan ní orúkọ Jésù Kristi ni mo gba àdúrà yìí fún ara mi àti fún gbogbo àwọn olólùfẹ́ mi tí wọ́n ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ àwọn tí mò ń rí lójú fọ́nrán àwọn tó wà lẹ́yìn fọ́nrán àtàwọn tó tún máa gbọ́ ọ̀rọ̀ yìí lọ́la àmín àmín àmín lórúkọ Jésù ẹ kálẹ́ o ẹ̀yin ọmọ ìyá mi mo tún gbé dé o ṣe mọ̀ pé èmi ò kì í pílánì ọlọ́run ló máa ń pílánì fún mi èmi ò kì í sọ pé ọ̀rọ̀ báyìí ni mo fẹ́ sọ àfìgbà tí èmi bá jí mi níyè mo fi ohun kan ránṣẹ́ ní àárọ̀ yìí nítòótọ́ mi ò tí ì gbé jáde torí tí n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn máa fẹ́ gbọ́ máa tó fẹ́ tún gbọ́ ṣé ohun tí mo sọ yìí ṣé ó máa so èso rere. So ṣé tara ni mo fi sọ ni àbí mo sọ nìsọ ti ẹ̀mí tó lè jèrè ọkàn máa gbé jáde títí àárọ̀ ọ̀la ìyẹn fún ti ìjàngbara kí náà ti ń pè ṣé Yorùbá nation la fẹ́ pè ní àbí Odùduwà nation àbí Afẹ́nifẹ́re nation àbí kinní nation torí gbogbo ẹ ti ó ti polúkúmuṣu ó máa jáde ní òru màá pín síbi tí mo bá lè pín dé kí ẹ̀yin èèyàn kẹ́ máa bá mi pín fún yàn ọ̀rọ̀ nípa ìjàǹgbara tí mo dẹ̀ mọ̀ wípé ó máa kan ọ̀pọ̀ èèyàn ó máa kan wọ́n lára ṣùgbọ́n ọlọ́run ọba elédùnmarè á jẹ́ kó bá ẹran ara yín mu nítorí pé òtítọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni òtítọ́ ọ̀rọ̀ dẹ̀ ṣòro ọmọ aráyé ò fẹ́ òtítọ́ irọ́ ni ọmọ aráyé ni wọ́n ń kówó lé lórí ṣùgbọ́n èmi àti ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ mi tí èmi náà tí mo jẹ́ ẹbí yín tí olúwa so wá pọ̀ ní ọ̀nà àrà àti ọ̀nà yantúrẹ́ kò sígbà tí mo máa wá sójú fọ́nrán tí ẹ ní jáde aṣọ yìnyín ò ní fàyà torí pé ẹ̀yin lè jìká tí ò jẹ́ kí ẹ̀wù ó bọ́. Hmm, ẹ má wo ti èèyàn méjì mẹ́ta tẹ́ ń rí ń bẹ̀ yẹn o wọ́n wà lẹ́yìn fọ́nrán ni tẹ́ bá fẹ́ sọ pé rọ́ ni mò ń pa tí mo bá parí ètò yìí nígbà tẹ́ bá wá wò ẹ rí i pé àwa tá a wà ń bẹ̀ a máa ń kọjá ọgọ́rùn-ún mo mọ àwọn tèmi ọ̀rẹ́ mi òkè ọ̀hún ni adẹ́tẹ̀ ó ní òun mọ àwọn tòun uncle Ṣọlá I cite you my darling brother ẹ̀ka lẹ́sà ṣàlàáfíà ni ó tó jọ́ mẹ́ta adẹ́tẹ̀ ní àwọn aráalé òun ó níwà pálapàla ló kún ọwọ́ wọn ó ní ṣùgbọ́n nǹkan kan lòun fi jẹ́rìí wọn ó ní wọn ò jẹ́ fi kọ̀ọ̀kan òun wẹ̀ <laughs> bí mo ṣe mọ àwọn tèmi sí nìyẹn ẹlòmíì ẹ̀rù á máa bà wọ́n wípé bóyá máa dárúkọ wọn tí bá dárúkọ yín lórí program mi not that i'm exposing you but because i love you and i have to appreciate you i have to recognize your presence òun ló yẹ jẹ́ pé kí n máa dárúkọ àwọn ẹlòmíì wọn á máa sá sẹ́yìn kínní at your age ò fẹ́ kẹ́nìkan rí pé o wà lórí ní platform ẹnìkan kí ló dé ṣùgbọ́n gbogbo ẹ̀ oyè oníkálukú ẹlòmíì kì í ṣe pé ó ń sá o ṣùgbọ́n kò kàn fẹ́ kọ́kàn máa dárúkọ òun èmi kẹ̀dẹ̀ ní tèmi bá ti rí ẹni tí mo mọ̀ máa fẹ́ pọ́n wọn lé máa fẹ́ yẹ wọn sí nítorí pé àpọ́nlé lára ń fẹ́. Hmm. Huh tí mo fẹ́ bá wa sọ lójú fọ́nrán ní ojúkòrò tí kì pa ojúkòrò jẹ uncle mi ẹ káalẹ́ <laughs> ẹ ṣé sà mo appreciate yan kò fẹ́ mi god bless you. <laughs> Hmm. ẹ dúró ná kí ló ṣẹlẹ̀ síṣẹ́ ọwọ́ àtijọ́ kí ló ṣẹlẹ̀ sí iṣẹ́ ọwọ́ wọ́n ní ọwọ́ tó bá gbélẹ̀ òun ni ẹni ibi yẹn ló máa ń yá lò kí ló ṣẹlẹ̀ síṣẹ́ ọwọ́ ṣèbọn sọ pé àtẹ́lẹ̀ ọwọ́ ẹni kì í tan níjẹ ni nígbà tó jáde iléèwé àwọn ìyá àti bàbá wọn tiraka tiraka pàápàá jùlọ abiyamọ tòótọ́ tó tiraka tiraka tiraka tó jáde iléèwé tí kò dẹ̀ sí tí sí iṣẹ́ tí o fi tó fi tó fi ìwé ẹ̀rí tó mú dání ṣe rí gbogbo àwọn tí kò ríṣẹ́ kì í ṣe pé torí pé ìwé ẹ̀rí wọn òdo ni o you know I work in, the, in this in this mix, mixture and I know mo mọ nǹkan tí wọ́n máa ń ṣe fún àwọn wọ́n á sọ pé ìwé ẹ̀rí tó wà lọ́wọ́ ẹ̀ ó ti pọ̀ ju ti ipò tó wà ńlẹ̀ lọ àbí kí wọ́n sọ pé kó lọ wá ibi tó ti ṣiṣẹ́ ọdún márùn-ún kó lọ wá wá ẹni tó ṣẹ̀ jáde níléèwé tẹ́ ẹ ní kó lọ mú ìwé ibi tó ti ṣiṣẹ́ ọdún márùn-ún ọdún mẹ́rin tó ti ní tó ti fi ṣiṣẹ́ tó ti ní how do I say it in Yoruba? I know me, where my má is on Yoruba. sọ experience You náà ti ń pẹ̀ experience ní Yorùbá ní èdè àná Yorùbá tiwa yẹ ṣàánú ajé ẹ dákun ẹ ṣàánú ajé I know ni mò ń gbé ó dáa kò sí iṣẹ́ fún ẹ ṣé yẹn wa ni ní pé kó wá lọ bẹ̀rẹ̀ sí ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tó fi jókòó tó fi ń wọnú ibi tẹ́ni ẹlẹ́ni tó láàgùn tó kówó sí tó fi ń lọ jí yẹn o ṣe lọ mú ọgbọ́n yẹn kó lọ fi kọ́ṣẹ́ ọwọ́ kó máa wo iye tó máa máa wọlé fún ẹ lóṣù kó mú wọlé tó máa wọlé fún ẹ lójúmọ́ iṣẹ́ ọwọ́ pé iṣẹ́ ọwọ́ ó pé ọ̀pọ̀ ò fẹ́ ṣiṣẹ́ ọwọ́ wọ́n níṣẹ́ ìdọ̀tí ni kí ló ń jẹ́ iṣẹ́ ìdọ̀tí ó lè tó ń jà yẹn gangan níṣẹ́ ìdọ̀tí iṣẹ́ tá a gbọ́dọ̀ nàka sí pé ẹbí ẹ rèé ṣàdùkẹ́ ni, àdùkẹ́ kọ́ ó lè tó ń jà jìbìtì tó ń lù ẹkún tó ń jẹ́ kí àwọn èèyàn kí wọ́n máa sun ìyẹn gbogbo níṣẹ́ ìdọ̀tí oníṣẹ́ ọwọ́ máa ń pawó o àráìsà ọ̀ráìsà tẹ̀sọ́ra yín di tẹ̀sọ́ra yín di ọmọ jàgínníjàgan ẹ̀sọ́ra yín di ọmọ onímọ́tò tipátipá ẹ̀sọ́ra yín di ṣaláàkẹ́ ẹ̀bẹ̀ bá eni ẹgbẹ́ ẹni tí ò tẹ́gbẹ́ tí ò tẹ́gbẹ́ àǹtí yín ẹ máa dọ̀bálẹ̀ fún títí tá àǹtí yín bá dẹ̀ bá yín sọ̀rọ̀ nínú ilé ẹ máa ní káàtì gbẹnu sọ̀hún ni ṣùgbọ́n nítorí hundred naira to ma fun ẹ wàá máa káwọ́ sókè ọwọ́ méjì fẹ́yàn kan ìtàn sókè fẹ́nìkan egungun sókè fẹ́nìkan. kí ló dé tẹ̀lé lọ́wọ́ ṣe ọwọ́ ṣe iṣẹ́ ọwọ́ pè é gbogbo nǹkan ló ti kùnà ló ti kùtà ní ní ní ní ní ní ní ní ní àgbègbè kóòtù òjíire. gbogbo nǹkan lẹ ti jẹ́ kó kùtà ó mà ṣe o nǹkan kan ṣo tí gbogbo onímọ̀ gbogbo ọmọ Yorùbá dojú kọ ni àti máa lẹ pankéèkì mójú àti máa àti àti máa wégele mi ní kò dáa mi ní kì í ṣe iṣẹ́ ọwọ́ tó dáa fáwọn tó bá nífẹ̀ẹ́ sí i don't like to look like everybody when i'm at a party i don't like to have the same eh, gèlè tí mo máa tí mo ti máa mọ̀ pé ah no ẹnìkan ló bá mi wé because kò sí bó ṣe máa jókòó wọ́n ṣe máa tó ó máa yàtọ̀ sí tí n bá wé gèlè ìyá àwórì mi fún yín. ẹlòmíì tó bá wà ní patí ẹ lè dámọ̀ nítorí gbogbo ìtàn ti sánmọ tán ti sánmọ tán ti sánmọ tán ti sánmọ lóríṣiríṣi ibẹ̀ ni gbogbo àwọn ọmọ wa ni wọ́n lọ ń darí kọ́ńsìn ṣé kò síṣẹ́ mi mọ́ iṣẹ́ télọ̀ àtọdúnmọdún nìyẹn ti wà tó dẹ̀ jẹ́ pé kí ni ó ń pawó lójoojúmọ́. iṣẹ́ ká ṣe bàtà kọ́blà má jẹ́ kẹ́nìkan pè ẹ́ ní iṣẹ́ tó mówó wá ni. bá pè ẹ́ ní sọ àtọkùnrin àtobìnrin iṣẹ́ gèlè wíwé àti ká máa lẹ oríṣiríṣi mọ́ ojú òun ni gbogbo yín lẹ lọ dorí kan sìn ẹlòmíì tẹ bá rí ẹlòmíì ẹ ní dámọ̀ iṣẹ́ ọwọ́ póríṣiríṣi okòwò póríṣiríṣi èmi tẹ́ ń wò yìí mo ti taṣu sísè rí láńgbéjì náà ọ̀rọ̀ kún orí ebè lásìkò ìgbàdo lásìkò tí ọ̀gẹ̀dẹ̀ bá jáde àwọn ọ̀gẹ̀dẹ̀ tó tó tó tó ṣèpọ́n dáadáa mo mà ti kiri ẹ̀ rí ẹ ní ṣèbọ ọmọ ọba ni tìyá mi kò débẹ̀ èèbà kò tiẹ̀ tó gbà tán tiẹ̀ wá kó wa wá ságége tí dádì wa tó parí ilé wọn lágége tá à ń gbágége kò sírú òwò náà ni àbí tá sọ fún pé ayaba kì í ṣòwò àwọn ayaba ń ṣòwò dáadáa ẹ má jẹ́ kí gbogbo àwọn nǹkan tẹ́ ń rí lórí network lórí kínní àbáwọn ayaba tó jẹ́ pé four one nine làwọn ọkọ wọn ń ṣe kiri sìn tó jẹ́ pé ojoojúmọ́ patipati ni nígbà ìwáṣẹ̀ àwọn ayaba iyùn àkún ah, tó tó tó sèpọn dáadáa iṣẹ́ wọn ni àwọn náà ń tà á aṣọ òkè wọ́n ń tà á. kò sí ayaba tó ya arọ ẹ bèrè lọ́wọ́ àwọn àgbàlagbà nígbà ni láyé àná àkún àkún tó jẹ́ pé àkún tó jẹ́ pé wàá kọ́kọ́ wàá kọ́kọ́ fi wàá kọ́kọ́ fi júbà alẹ̀ kó tó lè gbé sọ́run tó pé tó bá kàn déédéé mú àkún ṣe rí àwọn ìlẹ̀kẹ̀ oyè wọ̀nyẹn tó bá déédéé mú àkún tó déédéé gbé fìrì tó gbé sọ́run ọrùn máa wọ̀ ẹ́ ni. ètò ń tò bàbá mi <laughs> máa olíbẹ́ o a máa júṣe fún wa láṣẹ olílẹ̀ ilẹ̀ àwórì àgbèwá o àwórì àgbòrò o ikú wa ò ní bàjẹ́ kò ní dojúrú o àṣẹ o wà wà wà ó ti rí wẹ́ ẹbí wúyí mi mi sọ yìí kọ̀kọ̀ rí bẹ́ẹ̀ bàbá mi kó tó gbà kán àkán àkán gidi mi ò sọ ẹ̀fún rọba yan mi ṣe lóde ẹsẹ̀ yìí o kó tó gbà kán sọ̀rùn ó gbọ́dọ̀ kọ́kọ́ fi jú balẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ìgbì yóò bá fi júbà lẹ̀lẹ̀ mẹ́ta kó mé gbé sọ̀rùn wẹ̀ yóò máa fúyẹ́ gẹ́ẹ́ ni ṣùgbọ́n kò déédéere lórí ìkọ́ kò gbé sọ́rùn ọrùn àwọ̀ ẹ̀ àfi tó bá yẹ pé plastic àfi tó bá yẹ pé gbogbo àwọn ìtọ́ fi ń ṣe fíìmù sìn oní kọlọ́ra iyọ̀ ti oríṣiríṣi tó jẹ́ plastic tó fúyẹ́ ṣùgbọ́n kò tó gbé àkàn sọ́rùn wàá fi kanlẹ̀ báyìí wàá fi júbà fáwọn tó ní kó tó gbé sọ́rùn kìí ṣe fún nǹkan kan fálùbáríkà àti àlàáfíà ara ẹni kí ló dé tí kò sí iṣẹ́ ọwọ́ mọ́ kí ló dé téèyàn ọmọ wa tẹ́ ẹ̀ fẹ́ ṣiṣẹ́ ọwọ́ mọ́ bẹ́ẹ̀ ni ọmọọba ni mí o ṣùgbọ́n kò sí òwò tí ìyá mi ò ṣe kọ́lọ́run bá mi dẹlẹ̀ fún un bẹ́ẹ̀ bàbá mi máa mọ́ náà máa mójú náà máa súnjú pọ̀ náà máa ní kinní kan ẹ torí ọlọ́run ẹ má jẹ́ kó kọ́ àwọn ọmọ yìí kọ́ kọ́ pín yẹn a máa wo náà máa aṣọ ni ọ̀kúkú kọ́ síwájú pọ́mọ ọba ni àbọ́mọ kinní kan ni apá ibi tí mo dẹ̀ máa gbà apá ibi tí wọ́n ti mọ̀ mí ni bó jẹ́ búrẹ́dì náà ni mo máa ti kò máa sí ọ ò lè sọ kó o lè kó o pé ọjà náà fún mi máa sọ fún ṣe ń polówó ẹ̀ fún ẹ. gbogbo àwọn nǹkan tó wá wà ní ọ̀dọ̀ àwọn haúsá gbogbo ẹ̀ la máa ní àǹfààní ẹ̀ tá a máa ń ṣe ọ̀gbìn ẹ̀ tẹ́ẹ̀tẹ́lẹ̀ kò sẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ oko mọ́ kò fẹ́ni tó fẹ́ tajà Hmm? wọ́n gbé móhùnmáwòrán kan jáde òyìnbó tó ń polówó láńgbé ó ń polówó láńgbé jiná o láńgbé jiná o àwọn ọmọ yorùbá àwọn ọmọ nàìjíríà wọ́n lọ lọ síbẹ̀ gìrìrì mo dẹ̀ wò báyọ̀ mi dẹ̀ bọ́ lójú mi. òyìnbó ń polówó ọmọ kì í ṣe ẹṣẹ òyìnbó bíi Pakistan ní báyìí ni ní London níbẹ̀ yẹn ni wọ́n gbé wọ́n gbé wọ́n gbé jáde wọ́n polówó láńgbéjì náà o ẹ wá ra ẹ wá ra tó bá débẹ̀ wọ́n á máa pe ìyọ́kọ́ mi wá ìyọ́kọ́ mi wá máa bẹ́ẹ̀ fi sí i àti kọ́ wọn ní gbogbo èdè wa gbogbo àlùdé àpàdé èdè wa láti kọ́ wọn wọ́n dẹ̀ fà wá mọ́ra àwa nànàmú wọ́n ń kọ́ èdè wa mélòó la gbọ́ nínú tiwọn a lè ṣàṣírí mọ́ lọ́dọ̀ wọn wọ́n ti gbọ́ dùndú àti dòdò kí ló dé tẹ́ lè tà á mọ́ ọmọ Yorùbá ló ń ta o ṣùgbọ́n ó ti diṣẹ́ ọmọ Yíbò ń sìn nígbà yẹn lọ́hùn-ún ọmọ yíbò bọ́ǹsì ni wọ́n máa ń tà bọ́ǹsì wọ́n máa ń kó sínú kíní gíláàsì olójú mẹ́rin báyìí tán máa fi ṣíbí tán máa fi gba ṣùgbọ́n èyí tó wà ní tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ dùndún àti dòdò tó láta tó ti dín ata sẹ́gbẹ̀ẹ́ ọmọ Yorùbá ló máa ń ta ẹ lè tà mọ́ nísìn ọ̀jọ̀jọ̀ kò sẹ́ni tó ń tà mọ́ nígbà tẹ́ ẹ̀ bá tiẹ̀ lọ sóko láti lọ gbìngbìn iṣu wo lẹ fẹ́ fi ṣọjọjọ mọ́sà kò sí nǹkan tó ń jẹ́ mọ́sà mọ́ mọ́sà yọ wọ́n ṣe ń polówó mọ́sà nìyẹn kẹ́ ẹ lè mọ̀ wípé Gàǹbàrí mi ṣe díẹ̀ lóbì kéyìn tó pọ́n èmi ò kì í ṣe ẹni tó wá sílùú òyìnbó tó sọnù sílùú òyìnbó tó máa máa rìn bí ẹni tí ò yàgbẹ́ gbére jàre bàbá mi ó fún lójú nǹkan jogi nǹkan hey, bàbá mi máa ń kọrin kan a ní ọmọ oníjó kígbe wá o wá tàgbá lọ fún mi gbogbo jogi tí o ní ló dára ìwọ ti ká lára fàájì rẹ pọ̀ jù èmi mo lé ìyá yẹn kúrò ládùúgbò wa torí àwọn ọ̀fẹ́ wá pẹ̀lú bí ilé ṣe kún tó woman yẹn fine àṣàrò ńkọ́ oríṣi oríṣi oríṣi àṣàrò ẹlẹ́dẹ̀. Ah. gbogbo ohun tí ọmọ Yorùbá tí a fi ń pè wá ní ọmọ kóòtù òjire kò sí mọ́ lọ́jà kò sí mọ́ nígboro ẹ ti sọ di Indomie. nǹkan tí mo jíṣe tá gbé sí mi lọ́kàn tí mo jíṣe láàárọ̀ yìí nígbà tí mo bá máa gbé jáde lóru mo mọ̀ pé ó máa kan ọ̀pọ̀ èèyàn nínú mi ò fẹ́ ṣe ní life ni torí mo ní àwọn fọ́tò sáwọn pé mo máa ń gbé àwọn fọ́tò sáwọn nǹkan tí mo bá ṣe tó bá pé ọ̀rọ̀ báyìí ni. ẹja gbígbẹ ńkọ́ yọyọ ńkọ́ gbúre ńkọ́ kò sẹ́ni tó ń ta mọ́ kò sí àtẹ tán fi kiri gbúre mọ́. tó bá mú gbúre tó ya ṣáwá ṣáwá ẹyọ kan ṣopéré sí tó fi gàgà àlùbọ́sà sí tó fi ata múdá ata gúngún lásán ló mú ata àjọsìn tó ti lọ tó ti. Ah! Eh, sh, sh, sh, sh tó mú yọyọ tó mú yọyọ tí wọ́n tí wọ́n yan àbí kó jẹ́ pé ìtẹ́ fẹ́ dín ni kẹ́kẹ́kẹ́ dá sínú gbúre kẹfẹ̀gúsí gbé is more nutritious than gbogbo nonsense tẹ̀ ń jẹ́ ǹsìn aṣọ epo aṣọ òróró gbogbo ọbẹ̀ e, òróró àléfò báyìí ni. It's more nourishing gbúre kẹ́ fi yọyọ sí abẹ́jẹ́ fólo ìyá wa mi pèlè ebolo ebolo láàmì pè lọ́dọ̀ wa lọ́hùn. Hmm. ó mà ṣe o kí ló ṣẹlẹ̀ sí yín tẹ́ ẹ̀ lè ṣe gbogbo àwọn òwò yìí mọ́ ọ̀làjú dé Saheed ti kọrin ó ní ọ̀làjú dé ọ̀làjú dé la wá gbàgbé àṣà ìdílé wa ọ̀làjú dé ọ̀làjú dé la wá gbàgbé àṣà ìdílé wa civilization ló jẹ́ àgbàgbé gbogbo ohun tá a dáyé bá. ní ọjà lánàá àwọn tó ń fi ọwọ́ lọ́ta wọ́n wà ọwọ́ náà fi ń lọ́ta lọ́jà kó tó di pé àwọn ẹlẹ́rọ dé àwọn ẹlẹ́rọ bí ògì bíi pé kọ́sọpọ́n fẹ́ lọ ògì èlùbọ́ nǹkan táwọn kọ́kọ́ ń ṣe nìyẹn kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ́ta tó bá wá lọ ata tó bá gbé ata fún àwọn tí wọ́n fi ọwọ́ lọ tó bá fi sebẹ̀ ògbólé hmm, ògbólé kọrin. Hmm. ògbóniwé òsèèni èjì rẹ kọlọmbà ń dẹlẹ fún ọńkù mi ó pé twelve years lénìí tí wọ́n sùn alijanat fridaus inshallah bikudratullah ta'ala màá kàn múrin yẹn láàrin méjì ni ó ní ẹja ọbọkún ní kí o ṣe tó bá fẹ́ gbọ́kọ lọ́wọ́ wọn ìbáà jẹ́ jẹ́yọ méjì ní tìrẹ lọ lọ́kọ́ máa gbọ́ ẹja tó yẹ pé ọwọ́ báyìí ló fi ló fi ló fi lọ ata ẹ̀ the taste is different tẹ́ bá fẹ́ dánwò ẹ sì lè ṣe nínú ilé yín without using your blender kàn mú ata kó bẹ̀rẹ̀ sí ní kó bẹ̀rẹ̀ sí ní kó gé sí wẹ́wẹ́ kó ṣá sí wẹ́wẹ́ kó wá bẹ̀rẹ̀ sí ní fi kíní mọ́tà mọ́tà kéékèèké wọ́n ti ń tà oníkálukú nílé ẹ fi ṣe báyìí fi ṣe bẹ̀. pakistani ni o india ni o wọ́n fi wọ́n fi máṣíìnì lọ ata ọwọ́ náà fi ń lọ ta nínú kíní korodo báyìí náà fi ń lọ ó máa ó máa dùn yàtọ̀. wọn kì í dirun àdìmọ́lẹ̀ mọ́ sìn irun àdìmọ́lẹ̀ tó yẹ pé wàá máa wo wàá máa wo ìgbàsẹ̀ ìlà orí obìnrin báyìí ó máa máa mú ara ọkùnrin ṣẹ́gìrì ni. mo mọ ọkùnrin kan nílùú yìí tíyàwó ẹ̀ bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ níṣẹ́ ló máa sọ fún wọn pé aládìmọ́lẹ̀ nìkan bá òun dì ṣùgbọ́n tó bá fẹ́ ṣòro bí ọ tó bá fẹ́ ṣòro ó lè ó lè nìkan ṣàtàṣímẹ́ǹtì sí òun lórí ṣùgbọ́n tó bá fẹ́ gba nǹkan ìyá yẹn gbọ́n ṣùkú ló máa ní kán bá àwọn dì í wọ́n bá dì í sókè báyìí wọ́n bá gbá gbogbo ẹ̀ wọ́n bá gbá gbogbo ọwọ́ ọrùn yẹn wọ́n bá gbá tó bá délé bá kàn ra mú gèlè ẹ̀ bá kàn ra gbé sẹ́gbẹ̀ẹ́ kan ni. Ah! tí bàbá bàbá òde kò kì í rí là kò kì í rí ìlà irun báyìí kò kì í rí sójú oorun <laughs> alẹ́ ọjọ́ yẹn anẹ́nẹ́. ẹlòmíì látọjọ́ tí ọkọ ẹ ti fẹ́ sílé kò rí ìlà arun orí ẹ̀ pé ìlà pé bá bí ìlà bí orí ìyàwó òun ṣe rírì iṣẹ́ irun dídì dídì aládìmọ́lẹ̀ iṣẹ́ ni òwò ni àwọn àgbà náà dẹ̀ tún ń ṣe tòró ní bọ́n ṣe máa ń kíra wọn ká má wá tí wá sọ ẹ̀yin tó jẹ́ pé irun onírun lẹ kó sórí lójoojúmọ́ ẹlòmíì oríṣiríṣi oríṣiríṣi design oríṣiríṣi kọ́lọ̀ wọ́n máa dì sórí wọ́n máa lẹ̀ pamọ́ rí ẹ ti ẹ̀ tún sì ń gbìyànjú ẹ ṣáà sọ pé ẹ ti sọ di saloon iṣẹ́ ọwọ́ ṣe pàtàkì ó ṣe kókó. ẹ ṣiṣẹ́ ọwọ́ mọ́ nàìjíríà ẹ kì í ṣiṣẹ́ ọwọ́ mọ́ ju iṣẹ́ olè jíjà lórí tẹlifóònù olè jíjà bẹ ṣe máa bẹ ṣe máa wọnú àkáǹtì alákáǹtì bẹ ṣe máa lọ kówó ń bẹ̀. pọ̀fù. kò sẹ́ni ọmọ ọmọkùnrin náà ń tà yẹn ń sìn obìnrin ò fẹ́ ṣe mọ́ wọ́n ti upgrade obìnrin ń ta pọ́pọ́ọ̀fù mọ́ ń sìn. ó mà ṣe o ẹ̀kọ́ ń kọ́ fùfú ńkọ́ kò lọ́bẹ̀ ṣe rí i pé ọmọ ọmọ ọmọ Yorùbá gidi ni mí mo morúkọ wọn tó bá fẹ́ ra kò lọ́bẹ̀ ó gbé pẹ́ẹ́lí ó kúnwọ́ jù tó máa fún ẹ lọ́bẹ̀ sí lọ. fẹ̀ṣẹ́lù ńkọ́ yéè pà fẹ̀ṣẹ́lù àtọ̀bẹ̀ àtọ̀bẹ̀ àkókò nìkó olómi tààrà kí tèmá tèmá pọ̀ jù nínú ẹ ṣùgbọ́n kẹlùbọ́sà ká má ṣe yẹ́rí yẹ́rí yẹ́rí yẹ́rí yẹ́rí yẹ́rí àtẹ́ni sílẹ̀. ẹ ẹ káwọn ọmọ kéékèèké lówó mọ́ òwò àrísítò lẹ ń kọ́ wọn ẹ̀yin ìyá mèrè ṣègbò kọ́mọ́ṣá ti kówó wálé ni gbére bàbá mi ẹ̀kọ́ ọmọ ní iṣẹ́ ọwọ́ mọ́ ẹni kọ́ ẹni híhun bó lẹ́tẹ̀ tí máa rẹ́ nísìn wọ́n ti sọ ẹni wọ́n ti sọ di fóòmù ní nàìjíríà ah! ó mà ṣe o ẹni tó jẹ́ pé tó o bá hun ẹni ẹ́ tó bá hun ẹní àwọn àwọn ìyá wa wọ́n máa ń hun ẹní nígbà tó bá hun ẹní wọ́n tún máa ń fi sọ ọ̀rọ̀ sí kíni sí àfẹ́sọ́nà wọn tó bá délé á lọ dì kóòdù ẹ ó ti mọ nǹkan tó kọ síbẹ̀ ibi báyìí la ti máa pàdé ẹ̀gbẹ́ igi ọdán igi àràbà igi kinní kan ló máa ó máa fi ìkó ó máa fi ó máa fi design ibi tó fẹ́ káwọn ti pàdé ni agbèfà alárinà alárinà agbè lọ fún un. ọmọ Yorùbá proper ni mí o ọmọ Yorùbá tó kọǹkì gidi ni mí tí mo mọ àṣà tí mo mọ ìṣe tí mo mọ orúkọ táwọn nǹkan àwọn nǹkan wọ̀nyí tí ó ń jẹ́ tí mo mọ bí wọ́n ṣe ń lò ó. àwọn wo náà ń tẹ̀kọ́ ń sìn àwọn wo náà ń ṣe fùfú tẹ́ ẹ̀ bá tí ì dé búkà ẹ̀ lè rí bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ àwọn kan wà tí wọ́n jẹ́ pé fùfú yẹn nìkan ní níbẹ̀ ni wọ́n máa ń tà á láì jẹ́ pé ọbẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ tọ́ máa ń kiri ẹ̀ ó ní fùfú yín dé o hmm. ó mà ṣe kò sẹ́ni tó fẹ́ ṣe gbogbo kinní yìí mọ́ àwa ń pariwo wípé ìlú rọ̀ mi ní fẹ́ ẹnu mi sọ torí ẹnu mi ẹnu àṣẹ à ń pariwo wípé ìdẹ̀ra wà nínú ìlú lódì kejì fẹ́ni tó bá gbọ́ tó bá gbọ́ Yorùbá à ń pariwo pẹ̀lú tùbà ìlú tùṣẹ nígbà tẹ́ ẹ̀ bá fẹ́ káwọn ọmọ yín kó ṣiṣẹ́ ọwọ́ tẹ́yìn gan ọ̀yà fúnra ara yín tẹ́ ẹ̀ ní nǹkan kan lọ́wọ́ ju pé kẹ́ máa lọ tabẹ́ kiri lọ́dọ̀ àwọn bọ̀dà bọ̀dà ṣẹ́ẹ̀fẹ́ àwọn ọmọ ilẹ̀ tún máa máa rán lọ sílé àlè yín ìyẹn náà àtúmọ̀ máa tún lù mọ́lẹ̀ owó tó bá ní kó lọ gbà fún kó lọ gbà wá látọ̀dọ̀ àlè ẹ fún ẹ á pín sí méjì nígbàjá kó ṣe tẹ̀ ń pọ̀rọ̀ fọmọ náà ẹ fàwọn ọmọ sílé sílé ìkọ́ṣẹ́ iṣẹ́ ọwọ́ ó lálùbáríkà nù iṣẹ́ ọwọ́ lálùbáríkà nù. àwọn télọ̀ wọn àwọn náà tiẹ̀ fẹ́ kọ́pọ̀ wọn ní télọ̀ mọ́ sí fashion designer ni <laughs> ẹ̀yin ò mọ̀ wípé àwọn orúkọ kan wà nínú nǹkan ìbílẹ̀ nínú nǹkan ìṣẹ̀ǹbáyé tó o gbọ́dọ̀ yí padà tó o bá fẹ́ pé kí o jèrè lórí ẹ̀. E. Buka. wọ́n ti sọ di restaurant wọ́n ti sọ di canteen búkà ni búkà àwọn ológun rọ̀rọ̀ lẹ́ńkọ́ àwọn ẹlẹ́mu ó mà ṣe o àwọn tí wọ́n máa ń lu àgídìgbò ńkọ́ àwọn alágídìgbò àwọn oníṣẹ̀kẹ̀rẹ̀ tó máa ń ṣe fàájì nírọ̀lẹ́ tó máa wá sí ibi táwọn ìyá ológùrọ̀ bá ti ń tògùrọ̀ ah fàájì fàájì fàájì abẹ́gi ọdún máa dùn ún ẹ ti sọ gbogbo ẹ̀ di club nsìn. ṣẹ́rí bí mo ṣe wà yìí bí mo ṣe wà yìí tó bá ní ṣé kò pé ẹ Sunny Adé fún mi àbí kò pé ẹ àwọn ní àwọn bàbá bíi méjì mẹ́ta tí wọ́n máa ń lu gángan tó máa kó ṣẹ̀kẹ̀rẹ̀ dání àwọn yẹn ni màá mú torí gbogbo nǹkan tí wọ́n fẹ́ lò fún mi pátápátá tìbílẹ̀ ni wọn ò ní fún fèrè sínú ẹ̀ tán bá dẹ̀ máa fún fèrè á jẹ́ pé wọ́n fẹ́ lọ fún fèrè yẹn láàfin wọ́n fẹ́ lọ jí bàbá. èyí tẹ̀ ń sọ pé ẹ ń jẹ fàájì ẹ mọ fàájì jẹ ẹ lọ mú àwọn alágídìgbò ṣẹmọ àgídìgbò ni kíní tán máa ń ṣe báyìí yẹn tán máa ń ṣe tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ tán máa ń ta wọ́n máa ń gbé kọ́rùn báyìí ni wọ́n máa ń ta báyìí. Ah! <laughs> tó bá mú tó bá mú bèbè méjì tó da kòkó sídìí kí káwọn wẹ́wẹ́ yẹn wá wà nsàlẹ̀ tọ́ bá lu àgídìgbò báyìí tọ́ ń fìlù yẹn sí báyìí <laughs> ìdí ẹ̀gbọ́n máa bá ṣẹ̀kẹ̀rẹ̀ yẹn ṣiṣẹ́ lọ ni ìgbà tí wọ́n ń ṣoge nìyẹn kò sí oge mọ́ńtà ń sìn gbogbo nǹkan àtijọ́ lẹ ti kó kúrò ńlẹ̀ nítorí ọ̀làjú. àwa fẹ́ pé kí inú alálẹ̀ kó dùn don't get me wrong mi ní wí ká má ṣe nǹkan ìgbàlódé ẹ fẹ́ sọ fún mi pé àwọn rúnmọlẹ̀ nígbà tẹ́ bá ń fún trumpet ẹ mọ̀ pé ń disturb etí wọn ni ẹ ń dá ihò etí wọn ẹ ń dá láàmú ṣùgbọ́n tẹ bá gbé ṣẹ̀kẹ̀rẹ̀ tẹ má gídìgbò sí díẹ̀ ha orí àwọn rúnmọlẹ̀ orí wọn náà wú ohun àjọ̀dún tẹ́ ń ṣe yẹn á dùn yàtọ̀ èmi tí mo sọ bẹ́ẹ̀ èmi tí mo pa nírọ̀ ni èmi ẹ fún ṣayọ̀ ọmọ́tádé ṣe lè ti ṣeré ọlọ́fin mo lé onígbàkulè èmi ni mo sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n nísìn irọ́ ni tẹ bá fẹ́ ṣe nǹkan tẹ bá ti pa wọn ní keyboard ẹ tí ì ṣeré. ẹ pa àwọn alágídígbò ẹ pa àwọn oníṣẹ̀kẹ̀rẹ̀ ẹ pa àwọn onílù onígangan àtijọ́ ẹ pa àwọn oníyàálù ẹ kó sọ ìyàálù sí i kí gbogbo àà tọmọdé tàgbà ló ń pé wòran eégún orí àwọn orúmọlẹ̀ náà orí wọn á dìde gànyìn orí àwọn alálẹ̀ á dìde jọ̀yìn wọ́n bùkún wọ́n bùkún ẹyẹ tẹ́ ń ṣe yẹn gbogbo owó tẹ́ náà ìlọ́po ìlọ́po lẹ́ máa rí ìgbà padà ṣùgbọ́n irọ́ o tẹ́ bá tí ì gbé àwọn oní pìnrin rínrin rínrin pìnpín pìnrin pìnrin wọ́n tún máa mú saxophone tó tún máa fún sí ẹ̀ tí ì jáyé ẹ jẹ́ ká padà sí àárọ̀ ẹ padà sẹ́sẹ̀ àárọ̀ ní orílẹ̀-èdè nàìjíríà ṣe rásìá nàìjíríà bó ṣe dúró ṣọṣọṣọ rèé kò sí ohun tó lè tú mo dẹ̀ mọ̀ pọ́pọ̀ nu yín ò fẹ́ gbọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ gbọ́ yẹn ẹ kàn fẹ́ mi ṣòfò dànù ni. torí ọlọ́run ò kì í ba nǹkan tó bá ṣe ọlọ́run ò kì í bàjẹ́ ẹ má fi orílẹ̀-èdè nàìjíríà ẹ má fi wé ìlúkìlú rárá. fi orílẹ̀-èdè nàìjíríà ẹ má fi wẹ́lú kìlú rárá ohun tó ń fà á tí ọmọ kóòtù òjíire tá a fi ń di ẹrú lójoojúmọ́ ni gbogbo àwọn nǹkan tá à ń ṣe tẹ́ẹ̀tẹ́lẹ̀ àṣẹ wọn mọ́ títí kọjà títà títí kan polówó ọjà títí kan pàtẹ ọjà ẹ ṣe mọ́. Mm. gbogbo ìtókù nínú ohun tí mo máa fi ránṣẹ́ lóru yìí èyí tí mo wá bá wa sọ ni kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní tajà ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe káràkátà padà ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ọwọ́ padà. torí <laughs> ọjà ò tú o ẹni tó máa tú ò ní wá ẹ̀yin fúnra yín lẹ ń fọwọ́ tú wọ́n ní tọ́jà bá tú akú pàtẹ́pàtẹ́ kò tiẹ̀ tí wọ́n sí pàtẹ́pàtẹ́ ọ̀hún mọ́. ẹ fà àwọn ọmọ yín sẹ́nu ẹ̀kọ́ṣẹ́ kò sí ohun tó burú ń bẹ iṣẹ́ kan ṣo tí mi lè jẹ́ pé kí kẹ́ sọ pé kọ́mọ yín máa lọ kọ́ púpọ̀ òun níṣẹ́ dídirun àjìmọ́lẹ̀. ṣẹ́rí hmm. iṣẹ́ irun dídì iṣẹ́ ńlá ni iṣẹ́ àwọn àgbàlagbà ni tó dẹ̀ nídìí nínú tó dẹ̀ lóhùn nínú. No. tẹ́lẹ̀tẹ́lẹ̀ o lè gbọ́jà síwájú ilé ẹ àwọn tí wọ́n ń rà wọ́n ti mọ iye tó ń tà wọ́n á kó wọ́n á fowó sábẹ́ láńbébé ẹnìkan kan ò dẹ̀ ní wá tó bá tún fẹ́ ra tiẹ̀ náà àwọn náà mú tiẹ̀ náà á fowó tiẹ̀ náà sábẹ́ láńbébé láńbébé ni kíní pẹrẹsẹ tí wọ́n máa fi ń ṣe òṣùwọ̀n ata àlùbọ́sà Eh, ẹ̀fọ́ ẹlòmíì ń bù sínú láńbẹ ẹlòmíì ń bù ẹ̀fọ́ sínú láńbébé ẹlòmíì ń bù ẹ̀fọ́ ẹ̀ wọ́n máa dà sí orí àtẹ wọ́n dẹ̀ báyé fowó sábẹ́ láńbébé kò sẹ́ni tó máa dé tó fẹ́ ra tiẹ̀ á rà tó bá fẹ́ fúnra ẹ̀ ní ní change á change owó yẹn á fi ojú owó ẹ̀ síbẹ̀ á dẹ̀ gbé ọjà ẹ̀ á dẹ̀ máa lọ ìwọ tó ń tajà gan sì wọ́n fẹ́ gbé ẹ lórí ìdúró torí pé kò sẹ́rìí ọkàn mọ́ gbogbo nǹkan láti yípo láti gẹ́ kẹ́kẹ́ mi òkùnkùn kó jọba ìlú mọ́lẹ̀ gbò ní nàìjíríà ìlú àlùmọ́nì tí gbogbo àgbáyé tán fẹ́ wá síbẹ̀ tán fẹ́ wá gba nàìjíríà pátápátá àwọn òyìnbó wọ̀nyí wọ́n fẹ́ wá gba nàìjíríà pátápátá ẹ̀yin ní kẹ́ ẹ pín kẹ́ ẹ dàrú. kẹ́mi àtẹ̀yìn ká bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká jọ bẹ̀rẹ̀ sí ṣe ẹ jẹ́ ká tó bẹ̀rẹ̀ sí ní ṣe láti bo láti ibi tí a ti forí sọlẹ̀ wá ẹ lọ tò community yín àdúgbò bí tẹ́ ti jáde gbogbo wa náà kọ́ ni a ní la ní ìlú gbogbo wa la nílùú a nílùú tá a ti wá. ẹ lọ rọ ẹ lọ rọ àwọn onílẹ̀ ìlú bí tẹ́ ti wá kó tó bá máa sọ́nsìn wọ́n ní ọ̀rọ̀ aláìnígbàgbọ́ ẹ̀yin kìrìsìtẹ́nì gangan láláìnígbàgbọ́ tó rẹ́yìn gangan lọ dáadáa ẹ̀yin lè kú ẹ̀dá ẹ̀yin ló lè ẹ̀yin lọ ẹ̀yin lápáyàn. I'm a Christian ẹ ṣáà rí pàṣẹ ọ̀gùn wà ní mo wà nínú ẹ̀yìn orúkọ Jésù ẹ fi ń jalè ni. tẹ a máa sọ ẹ ní èṣù èṣù èṣù lẹ́yìn mọ̀ ẹni yẹn yẹn ǹjẹ́ yìí mẹni tó ń jésù ǹjẹ́ yìí mọ̀ pa ìrètè èṣù gangan tó ń kó nínú ilé ayé yín ẹ lè mọ̀ nítorí pé ẹ fẹ́ mọ̀ bìlísì yàtọ̀ séṣù gbàbẹ́sì. ẹ máa pariwo èṣù ẹ kí lòun ṣe fẹ́ yìí ẹ̀yin ará bíi tẹ́ ń pariwo òun lójoojúmọ́ ǹjẹ́ yìí mẹ́ni tó ń jésù hmm. ẹni tó yẹ pé tó bá rí nǹkan burúkú tó bá ṣẹlẹ̀ sí báyìí omi omi omi wọ́n ní wọ́n ní ẹlẹ́kùn sunkún láàárọ̀ yẹn ń ṣẹ̀jẹ̀ ìtara ìtara pé àkòyẹ kírú nǹkan báyìí kó ṣẹlẹ̀ sí ẹni ìtara nǹkan tó ṣe ń sun ẹkún yẹn nìyẹn kò yé yín débẹ̀ I'm a Christian by choice but I will tell you Christianity is nothing but to destroy people's lives ní ìtẹ̀ ìgbé dání ní Nàìjíríà yẹn ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ẹ̀dẹ̀ ti darapọ̀ mọ́ iṣẹ́ ibi ó ń yọ lára yín. wọ́n á ní ẹ ẹ tó bá yẹ pé nǹkan tó dáa ni wọ́n á sọ pé ẹlẹ́kùn sunkún láàróyè ṣẹ̀jẹ̀ ẹlẹ́kùn sunkún láàróyè onímí iṣu mi láàróyè iṣu fún àbáwọn náà ṣe máa ń pè é. It's because he was feeling the pains for you. ọkùnrin gbọgbẹ́ ni pé ah kò dẹ̀ yẹ kírun kan báyìí dẹ̀ ṣẹlẹ̀ sẹ́ni yìí o kò yẹ kírun kan báyìí ṣẹlẹ̀ sẹ́ni yìí o. èkúrú ńkọ́. tá à ń pè ló lójú. gbọ́dọ̀ tún ti ń tà á bóyá láwọn ògbèrè ìgbà tí mo lọ sóṣogbo mo jẹ kúrú dáadáa ń bẹ ṣùgbọ́n láàrin èkó ǹjẹ́ rẹ̀ tó tún tó ń ta ìkúrú kò dé ẹ̀ẹ́dẹ́ gbọ́dọ̀ má máa ta kínní yẹn torí nǹkan tó wúlò gidigidi ni. Hmm. kí náà ti ń pè é kí náà sì ń pe kinní yìí bàbá mi ẹ rán mi létí kinní ta máa ń fi gbàdo ṣe yẹn tó máa ń fi ẹ̀wà jẹ òróró náà máa fi ń jẹ not gbogbo ìgbà náà máa ń fi ata jẹ. èkuru èkuru aláró wà onífunfun náà wà ṣùgbọ́n eléyìí ìgbà náà máa fi ń ṣe kí náà ti ń pè ṣe rí méjèèjì yẹn ah, ó máa ṣe o àti sọ́ńjẹ nu nàìjíríà. ègbó á dáa fún ẹ bàbá mi nígbà wo ló ti se nínú ilé ẹ ìjọ́ wo ló ti ṣe èkuru nínú ilé ẹ ìjọ́ wo ló ti dá ṣe èkuru nínú ilé ẹ àbí tó ti pelé èkuru pé kó wá tó gbé èkuru tó gbé sílẹ̀ tó tó tó jẹ tó gé tiẹ̀ tó fẹ́ jẹ tó jẹ tó dẹ̀ gbé tàwọn tàwọn tó kù <laughs> àwọn ọ̀rẹ́ ẹ. you turn everything upside down gbogbo àwọn nǹkan tá a máa ń ṣe nígbà yẹn nìyí àkàrà ńkọ́ ìjọ wo ló ti ṣe àkàrà gbẹ̀yìn nínú ilé ẹ èyí tó kọ́kọ́ dín tó kọ́kọ́ jù sílẹ̀ ìjọ wo ló ti jí láàárọ̀ tó ti bu omi sílẹ̀ gbogbo wa la dẹ̀ lókùú lọ́rùn it's not a libation ó fi bless ara ẹni pé kílẹ̀ kó tùbà kó tùṣẹ fún ẹ ẹlòmíì ti gbàwẹ̀ gbàwẹ̀ ilé ayé ẹ ti bàjẹ́ orí àwẹ̀ nílé ayé ẹ nílé ayé ẹ pín mẹ́sí. because you are not doing it properly. ẹ ṣe lọ́nà tó tọ́ ẹ ṣe lọ́nà tó yẹ ẹ dẹ̀ ṣe lọ́nà ẹ̀tọ́. ọjọ́ wo ọdún wo ló ti jẹ egbò gbẹ̀yìn ọjọ́ wo ọdún wo ló ti ṣe egbò ló ti rà túwọ alẹ́ ńkọ́ pẹ̀lú bọ́gọ́ gbóná tó ti ń tà ń sìn bóyá èèyàn mẹ́ta la máa rí ní gbogbo èkó tó ṣì ń ta túwó. òwò àtijọ́ àwọn òwò ìmísí àwọn òwò tó jẹ́ pé àwọn màlẹ́kà wọ́n fàṣẹ sí ẹ̀ tà mọ́ gbogbo yín ti ṣí restaurant ẹ fẹ́ lọ jẹun ní Chinese Chinese restaurant ibi tó ti máa mú ọmọ òkókó tó máa gbé sínú abọ́ fún yín tẹ́ máa máa jẹ́ tẹ́ tún máa máa panu. ọmọ Chinese dé Nàìjíríà ó ń polówó fún yín pé kẹ àwọn òsàn àwọn òsè oúnjẹ Chinese mọ́ òun lẹ́fọ̀ọ́ òun lẹ́fọ̀ọ́ rírò òun lẹ́fọ̀ọ́ ẹlẹ́gùsí òun nílá òun láàpọ̀n <laughs> òun léwédú ẹ fún àwọn ọmọ Yorùbá ti yín sílẹ̀ ẹ sọ pé ẹ fẹ́ lọ tọ́ tọmọ Chinese yẹn wò ìyà ń jẹ yín ẹ̀ ń jẹkọ̀ọ́. ekwuru egbo ọjọjọ akara ati bee bee lọ. It should not be gone at those days. Those things must come back. Gbogbo ẹ̀ gbọ́dọ̀ padà wá. Tá bá kí gbogbo nǹkan kó bẹ̀rẹ̀ sí ní dẹ̀rọ̀. Bá a ṣe rán mi ni mo ṣe ń jẹ yìí. Ẹni tó bá wù kó gbọ́, ẹni tó bá wù kó má ǹjẹ́ wọ èkuru tó yẹ pé tó o bá mọ owó ẹ̀ wá ṣe èkuru tán á jiná lókè kò ní jiná èyí tó wà nínú nínú nínú nínú abọ́ gangan nísàlẹ̀ kò ní jiná omi ṣòro ló máa bá ń bẹ̀ àti mọ́sà á dáa fún ẹ mi. Hmm. àwọn ohun tẹ́ ẹ nílò nìyẹn o bá a ṣe fi fún mi mo ti fún fún yín èkuru mọ́sà àkàrà eh, àti e, egbò ẹ bẹ̀rẹ̀ sí ta padà kí àwọn tó ní oyún táwọn tẹ àwọn tẹ ń fi ebi kíní wọ̀nyí pa kí wọ́n wá jẹun ṣàǹpalà yéèpà yéè wọ́n ti wọ́n jẹ́ kí n rántí ilé ooo. bẹ̀rẹ̀ sí ní ta gbogbo àwọn ọjà wọ̀nyí padà kínú àwọn alálẹ̀ lè dùn sí ọmọ kóòtù òjire kò kọmọ yíbò o kò kọmọ haúsá torí pé wọn yí ń jẹ wọn padà. ẹni ṣègbó péré ẹ ní kìrìsìtẹ́nì ó ṣe ń gẹ́gẹ́ gbogbo àwọn nǹkan báyìí ló ń sọ ẹ gbàgbé òṣì iṣẹ́ ìránṣẹ́ mi pé pérépéré iṣẹ́ ìránṣẹ́ mi ó pé pérépéré àkàrà elépo nìkan ni mi lè sọ pé kẹ́ lo déédéé dàyàdé torí pe àwọn tán ní wọ́n gbọ́dọ̀ fún yín láṣẹ ṣùgbọ́n kàrà róróró ẹ lè ṣe é àkàrà èkuru ṣàǹpalà mọ́ínmọ́ín ó fún lójú kí náà tún ti ń pe kínní ah. jogi ẹ bẹ̀rẹ̀ sí ní ta gbọ́ àwọn kinní wọ̀nyí padà kí ayé ebi tẹ́ ti fi pa àwọn alálẹ̀ tó wọ́n ní kí n sọ fún yín pé ẹ febi pa wọ́n iṣẹ́ ìránṣẹ́ mi pé ó dẹ̀ dá mi lójú iṣẹ́ ìránṣẹ́ mi ó pé péré péré péré ẹ ti gbàgbé pé ọmọ ọba ni mí tẹ bá pè mí ní muslim ẹ purọ́ tẹ bá pè mí lóníṣẹ̀ṣe ẹ já yòpa i'm a christian by choice àárín èmi pẹ̀lú ọlọ́run nìyẹn wà. bẹ́yìn ṣe ń mísì àwọn kinní wọ̀nyí tí ó ń gbẹ̀yìn lọ́fun yẹn àwọn tó ní oúnjẹ wọ̀nyí gangan ebi ń pa wọ́n ebi ó ń pa wọ́n wọn ò gbóòórùn ẹ̀ débi tó tiẹ̀ máa rí tó tiẹ̀ jábọ́ sílẹ̀ tó máa jẹ ẹ wá sọ pé kébi má pa ọmọ kóòtù òjire iṣẹ́ ìránṣẹ́ mi pé o tó bá hùn ẹ̀ kò gbọ́ tó bá hùn ẹ̀ kò má gbọ́ àsàmàfù yọmọfù o lè sọ fún mi pé ṣé christian náà ló ń sọ̀rọ̀ yìí àárín èmi àtọlọ́run nìyẹn wà ìwọ fi ọ̀rọ̀ iṣẹ́ ìránṣẹ́ tèmi sílẹ̀ fi ọ̀rọ̀ christianity mi sílẹ̀ ṣùgbọ́n tá bá fi sí mi lẹ́nu tí n bá sọ jáde gbọ́ o tí n bá gé e, ẹran fún ẹ má jẹ ṣùgbọ́n tí n bá sọ báyìí ẹ gbà bẹ́ẹ̀ gbogbo àwọn tí ó ń jẹ oúnjẹ wọn gbogbo àwọn tó ń jẹ oúnjẹ tí ẹ tà yìí ebi ń pa wọ́n ẹ wá ní kí ẹ̀yin wá kẹ́yìn wá jẹun kẹ́ ẹ yó ẹ lè jẹun kẹ́ ẹ yó ẹ lè jàjẹ yó àtàjẹsẹ́kù mọ́ kì í ṣèpè mi ò ṣépè tó tó tó mi ò ṣépè. gbogbo nǹkan tí ò dẹrùn tí ò dẹrùn tẹ́ ẹ̀ pariwo nǹkan ò dẹrùn nǹkan wọn kìnnìkan ṣe kìnnìkan kìnnìkan ṣe kìnnìkan ẹ bẹ̀rẹ̀ sí ní ta àwọn ọjà yìí padà. pẹ̀lú just ten thousand naira pẹ̀lú just ten thousand naira Eh? bẹ̀rẹ̀ kan nínú àwọn nínú àwọn okòwò yìí bẹ̀rẹ̀ kan nínú àwọn okòwò yìí kò wo bí ìgbésí ilé ayé ẹ ṣe máa rí àdúgbò tó ń gbé kò wo nǹkan tó máa ṣẹlẹ̀ ń bẹ̀. ṣùgbọ́n gbogbo ẹ̀ ń sìn ẹ máa lọ jẹun ní restaurant àwọn ṣèkìníkà àwọn ṣèkìníkà ń lọ sí Chinese àwọn bí ọ̀pọ̀lọ́ bí àkèrè bí ejò nǹkan nǹkan náà ń kó sínú abọ́ fún yín ẹ̀ tún jẹ́ ẹ̀ tún sanwó awé àtúnlé gọbọi ẹ bẹ̀rẹ̀ sí ní ta àwọn kinní wọ̀nyí mo bẹ̀ yín ni ẹ ń fi ebi pa àwọn kan. ẹ ń fi ebi pa àwọn kan. o ò lè jẹ èkuru kó ṣọwọ́ o máa fọwọ́ ẹ̀ para ni wàá tún fi ní gbogbo ara. ìbáàjẹ́ aláró ló jẹ́ ìbáàjẹ́ funfun ló jẹ́ lékuru wọn kì í ṣọwọ́ ẹ̀ ó máa fọwọ́ ẹ̀ para ni àwọn kan wọ ẹni tó ń tọwọ́ bọ nẹ́tíwọ́ọ̀kì mi lójú torí kí ló dé tẹ̀ ń fúláàgì mi mi ò sọ̀rọ̀ gọ́fímẹ̀ntì mi ò sọ̀rọ̀ ìjà kankan àlàáfíà ìlú ni mò ń sọ ẹ má fúláàgì mi o tẹ bá flagi prógráàmù yìí tó bá fi lè kú pátápátá iná ilé ayé ẹni náà máa kú ẹni tó wà nídìí ẹ̀ tó ń tọwọ́ bọ̀ tó wà nínú péjì mi tó ń tọ́ tó mess up pẹ̀lú péjì mi every second tí kíní bá fi lè go off completely ire ilé ayé ẹ máa tán àṣẹ ni ogun kò yí padà wá wá wá mo gbálẹ̀ lẹ́ẹ̀mẹ́ta fún ẹ ẹ fi mi sílẹ̀ pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ mi. ẹ ní kíyàwó yín ẹ dáyàwó yín lókòwò ten thousand naira péré àbí five thousand naira kó bẹ̀rẹ̀ sí ní ta ọjà yìí ládùúgbò yín. ebi ń pa àwọn ènìyàn tí ẹ ní ojú ṣùgbọ́n tẹ́ ẹ rí torí àwọn ohun nǹkan yẹn làwọn ń jẹ ẹ kó gbogbo ẹ kúrò nílùú àwa ní kí gbogbo ẹ kó máa lọ bẹ́ẹ̀ ìkà ènìyàn ohun tó sọ nìyẹn wọ́n ní ìkà lọmọ adarí oorun ẹ ń fi ebi pa àwọn ẹ̀yin dẹ̀ fẹ́ máa jàjẹ yó. dáyàwó ẹ lókòwò five thousand naira péré. bójá kàrà ni dùndú àti dòdò ni nǹkan tó nílò ni pé kó wúre sí i bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ wúre tẹ́ fẹ́ wú sí ẹni tó bá fẹ́ bẹ̀rẹ̀ okòwò yìí ẹ̀yìn bọ́ọ̀sì ni màá sọ wúre tẹ́ máa wú ní kẹ́ tó bẹ̀rẹ̀ kẹ́ tó bẹ̀rẹ̀ síta ẹ wo nǹkan tó máa ṣẹlẹ̀ sí yín ẹ wo nǹkan tó máa ṣẹlẹ̀ sí ìdílé yín ẹ wo nǹkan tó máa ṣẹlẹ̀ sí àwọn ọmọ yín ẹ wo nǹkan tó máa ṣẹlẹ̀ sí àgbègbè ibi tẹ́ ẹ ti ń ta kinní wọ̀nyí. ẹ fi ebi pa àwọn kan o àwọn tá a lójú ṣùgbọ́n tá a rí. ẹ fi ebi pa wọ́n. Hmm. ọ̀rọ̀ díẹ̀ ó tó fọmọlúwàbí mo ti mú gbogbo ẹ̀ lóríkèé lóríkèé iṣẹ́ ọwọ́ àtijọ́ ẹ padà sẹ́nu okòwò àárọ̀ táwọn ènìyàn àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn tó yẹ pé tó bá ti gbé kalẹ̀ tó bá ti jókòó tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní ìta báyìí wọ́n ti gún wà síbẹ̀ tí wọ́n ń wúre fún ẹ tinútinú tí wọ́n tún kó ẹbí tí wọ́n kó ara wá dáyàwó ẹ lókòwò five thousand naira ó pọ̀ ju ten thousand naira gbogbo nǹkan tó fẹ́ fi ṣokòwò yẹn ò ju yẹn lọ ó pọ̀ ju ten thousand naira. ee ee ee ẹ yé tọwọ́ bọ nẹ́tíwọ́ọ̀kì mi lójú stop flagging me tí program yìí bá fi lè off pátápátá iná ilé ayé ẹni yẹn máa off ni eré rẹ máa rò pé bóyá mo bá yín ṣe lálẹ́ ó dà. tó bá fẹ́ gbọ́ ìwúre tó kọ́kọ́ máa wú kó tó bẹ̀rẹ̀ sí ní kó tó dáná àkọ́kọ́ ẹ láǹfààní ṣùgbọ́n tí mo bá sọ fún ẹ tó bá inbox mi tí mo bá fún ẹ ní ohun yẹn tí o bá fi bẹ̀rẹ̀ sí ní ta ọjà yẹn n tó bá rí kó fara mọ́ torí mo bá fún ẹ tán màá tún gégùn lé so think twice before you inbox me. ekuru mọ́sà jogi dòdò àti dùndú akara ègbò ṣàǹpalà <laughs> hey. hmm. ẹ fi ebi ẹ ẹ fi pa àwọn tẹ lójú tẹ rí kò sí mọ́ nílùú kí lẹ fẹ́ kàn jẹ kàn dẹ́ ń jẹ nǹkan míì oúnjẹ wọn nìyẹn. wọ́n ń jẹ nǹkan míì. Or you think you are the, you and I we are the only one in the surface of the earth you purọ́ kú. ju tọ́rẹ́ ẹ jẹ bẹ̀rẹ̀ sí ta ọjà yìí dáyàwó ẹ lókòwò yẹn <laughs> ṣó o gbọ́ pé ọmọ àwo orí níwà ìgbà ayẹmí ètù ètù mi lára o. mi ẹ̀dá ìtò oríṣà. Mikaya lè ra àjọ akóore wá sílé ọmọ ọlọ́ọ̀fìráyè ìgbà ayẹmí ètù ètù mi rárá o tọ̀tún tòsí báyìí lẹ́yẹlé máa fi kóre wálé wọ́n rò pé ó ṣẹ́ṣọ́ ládùúgbò ẹ̀ ni wọ́n ní wọ́n fura sí ìwà àtọ́pẹ́ <laughs> nǹkan kan ṣẹlẹ̀ ní láìfà àwọn pípù yìí ṣùgbọ́n kò lè yé wọn ẹbí ni ti yín ní tòótọ́ ọmọ tàdé ṣe ẹ̀fún ṣayọ̀ ewu sì lè ti ṣeré ọlọ́fin mo le èmi lọ́mọ òṣòwò ọ̀pọ̀ borí ọ̀wọ́n pàjé ẹni ajé ń wá kiri bẹ́ẹ̀ ni <laughs> ire o I thank you all for joining me màámi mo ọpẹ́ olúwa adébáyọ̀ ọmọládé hmm. ọpẹ́ olúwa ọpẹ́ olúwa náà ò ní tán nínú ilé ayé yín láṣẹ ìdùmarè àwọn bàbá mi tó ń jẹ́ wọ́n dé wọ́n bá ayọ̀ bẹ́yìn náà tún ṣe wá dé tẹ́ tún bá ayọ̀ náà nígbà dídé tiyín sínú ilé yẹn ayọ̀ yẹn ò ní kan láṣẹ ìdùmarè ọmọládé ọmọládé ẹni ẹ wà ní ṣíbọ ẹ ní dàbíkú àgbà. ẹni nọ́jà wérewére ẹni nọ́jà warawara láṣẹ ìdùnmàrè àpamọ́wọ́ ajé àtàjèrè ọjà láṣẹ ìdùnmàrè hmm, bó ṣe máa rí nìyẹn olúwàfẹ́mi dixon camara hmm, ìfẹ́ tó wà nínú ilé ayé yìí náà kò ní tí àgbà máa fẹ́ yín wọ́n wá ní fẹ́ yín láfẹ́pa o ayé ò ní sọ yín dínà wọ́n ní fọwọ́ lù yín pa fìtílà yín ò ní kú láṣẹ Ìdùmarè. lílẹ̀ àwórì ẹ̀ kí lorúkọ bọ̀dá mi yìí o torí pé àjọ ń gbogbo àwórì ga ni ọ̀hún baba ńlá wa a má gbè wá lẹ́yìn ojú ò tì wá agara ò ní dá wa ikuya mi ṣe lílẹ̀ àwórì àgbè wá o ẹ ó máa má yẹ wá ni kò ní yẹ ẹ lẹ ẹ gbogbo ibikíbi yàbá dé báyìí torí kí ni tẹrú tọmọ lómi jáde wọdún eégún ìmọ̀ bá fún eégún jáde o àtọmọdé àtàgbà lómi súré lọ wo eégún bẹ́ẹ̀ ni àríkẹ́ àríyọ̀ náà rí ọmọ tuntun ẹni bá rí ọmọ òkókó tó bá kọnú sí ilé ayé ẹni yẹn ti bàjẹ́ ni ikú ya mi yáàdì mú líle àwórì yìí ya mi gbògo àwórì ga ògo wa ò ní wọ mi àṣẹ Èdùmàrè àwádìí fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ ya mi ṣe yóò torí iṣẹ́ ìránṣẹ́ wa iṣẹ́ yìí kí là ó kí pọ́pọ́ ó kí ó léwu lílù pẹ̀lú káti mi ṣe káti mi gbé gbà àwọn alálẹ̀ àwórì a máa bá wa ṣe a máa súre fún wa ire yorùbá dẹ̀ wú fún wa a ṣe mọ́ wa lára torí ọjọ́ yọ̀bí wa ọfọṣẹ fọkàn wá lára hmm, ọfọṣẹ fọ wá wọ́n fi kọ̀rìnkàn ìkẹ́ wọ́n fi gbó wá lára a ṣe mọ́ wa lára a kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n ire o bàbá mi gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́yìn fọ́nrán gbogbo yín pátápátá ni mo wúre fún ní àṣálẹ́ yìí ojú owó yìí pọ́n dàda o <laughs> ojú owó ojú ọlá kò ní pọ́n yín ṣùgbọ́n ẹ lọ mú kan nínú àwọn nǹkan tí wọ́n ní kí n sọ fún yín yẹn ẹ lọ mú ṣe mọ́ òwò yín kò ń ṣe ẹ nílò àti ní kinní rẹpẹtẹ at once ẹ kàn gbé just small something just with five thousand ẹ̀yin bọ̀dá mi ẹ lọ empower àbí tó bá yẹ pé ẹ wà ní diaspora tí ìyàwó yín dẹ̀ wẹ́ tẹ́jọ wà ní diaspora tí kò sí bẹ́ẹ̀ ṣe lè máa ta àwọn nǹkan yẹn ṣe rí èkuru yẹn ó dáa láti máa ṣe bóyá lẹ́ẹ̀kan lọ́ọ́ lóṣù ẹ máa ṣe ẹ lè ṣe ní mm, aláró kí náà pè ní èkuru aláró èkuru aláró ni èkuru mm, kí ni tún ti ń pè tó máa easy fún yín ó fún lójú mo mo mọ́ínmọ́ín tí kò kí ṣe alata tó yẹ pé funfun ni lẹ máa sè é ìyẹn náà ń pè ní èkú so tẹ bá ti ṣe bẹ́ẹ̀ yẹn ẹ̀jẹ̀ yìí tẹ bá fẹ́ jẹ ẹgbẹ́ yìí tó kù sílẹ̀ kẹ bomi sí díẹ̀ kẹ fàdúrà sí ohun tó bá wù yín lọ́kàn yín kẹ fi sí tẹ bá jí làárọ̀ ẹ lè gbé sẹ́nu ọ̀nà yín níta àwọn ọ̀rẹ́ yín lè ti wá bá yín jẹ ṣùgbọ́n tẹ bá sì fojú yín rí tẹ bá fojú yín rí nínú àwo ìyẹn ò kì í sọ pé wọn ò jẹ́ ṣòye yín tẹ bá dẹ̀ fẹ́ tẹ bá fẹ́ gbé sínú àwo ẹ kàn tẹ bá ti rún dáadáa tẹ ti rún dáadáa ṣùgbọ́n wọ́n máa ń fẹ́ èyí tí kò kì ṣe aláró yẹn torí ọ̀pọ̀ wọn kọ́ ló máa ń jẹ aláró ṣòye yín ọ̀pọ̀ wọn kọ́ ló máa ń jẹ aláta oní funfun yẹn ni wọ́n máa ń jẹ jù ẹ lọ kọ́ bọ́n ṣe ń ṣe wọ́n bá fẹ́ bá fẹ́ ṣe wọn kì í fi iyọ̀ sí i ṣùgbọ́n tẹ bá fẹ́ tẹ bá fẹ́ sí ẹ lè ṣe é nígbà míì kó jiná lókè kó jiná sàlẹ̀ kó má jiná láàrin wọ́n wọ́n sì wọ́n wọ́n wọ́n àwọn náà wọ́n ń fi yín níràn ni bóyá ẹ máa ṣe kí ni eh, ẹ ní ẹ nífẹ̀ẹ́ wọn dénú débẹ̀ ṣóyè yín ekuru kì í ṣe pé bíi mọ́ínmọ́ín ni èkuru bíi mọ́ínmọ́ín ni àwọn Yorùbá wọn sọ pé fùú mu <laughs> wọn lè sọ pé ẹni tó ń ṣe period ló kọjá ń bẹ ṣe tó wá rí ti èkuru tèkuru tó wá jù bẹ́ẹ̀ lọ wọn máa fi yín níràn pé ṣé tòótọ́ ló fẹ́ fún wa lóúnjẹ ni àbí ó kàn fẹ́ fi fíràn wa àbó kàn fẹ́ fi yan wa lójú ẹ lè ṣe kó jiná nísàlẹ̀ kó jiná láàrin kó má jiná lókè ẹ má wọrí ẹ ṣàrà kó torí ẹ yẹn kúrò kò yẹ yín ẹ ṣe míì ṣùgbọ́n ẹ tẹ bá fẹ́ ṣe ẹ inbox mi màá ṣàlàyé àwọn nǹkan àwọn nǹkan tẹ máa fi sí tó jẹ́ pé wọ́n máa nígbà tẹ bá ṣe lẹ́ẹ̀mejì tí ò bá jiná tẹ bá ṣe lẹ́ẹ̀mẹ́ta tí ò bá jiná ẹ pè mí àgàgà tó bá jiná lókè tó jiná sàlẹ̀ tí kò jiná láàrin ẹ pè mí màá sọ àwọn nǹkan tí ẹ máa ṣe tó jẹ́ pé tẹ́ bá ti ṣe lọ́wọ́ kan ó máa ṣe kí ni ó máa gún régé ẹ lè gbé bá ó ti wá rò ó nǹkan tẹ́ máa fi sí tẹ́ bá fẹ́ ẹ pè mí màá sọ fún yín mm-hmm. ẹ má yẹ ká gbé gbogbo ẹ̀ sí ojú fọ́nrán ẹni tó bá fẹ́ ṣe ẹ pè mí màá ṣàlàyé àbí tẹ́ bá ní àwọn màmí nítòsí ẹ béèrè lọ́wọ́ wọn wọn á ṣàlàyé bẹ́ẹ̀ ṣe máa ṣe tó fi máa jiná ní àtòkè àtilẹ̀ àti àárín torí àwọn ọ̀rẹ́ wa wọ́n máa ń fìràn gan wọ́n máa ń sọ pé bóyá ẹnì kan fẹ́ fi ó kàn fẹ́ fi ṣe kinní kan ni kinní kan àbí kàn máa bínú lásìkò gbà yẹn pé ìgbà yìí làárọ̀ ẹ̀ ṣòṣe ìrántí wa ni ìwọ ṣáà ń jẹ oríṣiríṣi nǹkan oúnjẹ ẹran oúnjẹ já oúnjẹ gbogbo ẹ̀ ó dẹ̀ mọ̀ pé nǹkan táwa náà ta nífẹ̀ẹ́ sí òṣèré so ó máa ń rí bẹ́ẹ̀ hmm, ẹ wá tẹ bá ṣe bẹ́ẹ̀ tán ẹ wọn sí iwájú yín ẹ nǹkan tẹ máa sọ ẹ bá pè mí máa sọ fún yín ẹ wọn síwájú ilé yín ẹ bu omi tútù ẹ bu omi tútù sílẹ̀ ṣó ti yé yín ara á tù wá a ní lálàṣe oúnjẹ ní nàìjíríà ṣùgbọ́n gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ẹ ti yọ kúrò nínú òwò ní nàìjíríà àwọn tẹ̀ ń fi ebi pa ó pọ̀ jù o àwọn ah. tẹ́ ń rí lọ ire o ire kàǹkà ire kàbìtì ó dìgbà.